بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله هو ومتون العقيدة والتوحيد بيتي أفهم أيوه رمضان وعي Ramadan fourteen forty seven tí èmi ṣe Shawwal ọjọ́ fourteen forty seven so ta fẹ́ gbé láti bí usul sunnati al-Humaydi àwọn ìpínlẹ̀ sunna jẹ́ tafa wa imam Habib Bakri Abdullahi bin Zubair al ẹni tó jáde láyé ní two nineteen alhijiri tó kúrò láyé ní two nineteen alhijiri. ثاني حدثنا بشر بن موسى حدثنا الحميدي قال كلام تنقل بشر وما موسى أوصى رأيه ويا رأيه بين الأندوق الحميدي وناس أخوة رأيه السنة عندنا أن يؤمن الرجل بالقدر خيره وشره سنة لدوا òun ni kí èèyàn nígbàgbọ́ sí àyànmọ́ olóore ni o àbòbòrò ni ìyá pé ìṣiṣẹ́ àbákan náà polówó ìhé wọ́n mọ̀ rẹ̀ ó dùn ní o àbókòrò ni. وأن يعلم أن ما أصابه لم يكن ليخطئه kí ẹ lẹ́sìn máa mọ̀ dájú pé ohun tó lè ṣẹlẹ̀ sí èèyàn ní nǹkan yẹn ò ní sípa èèyàn ni. Ànàmọ́ àṣàkó ìṣèbà àti pé ohun tó bá sì ṣe pààyàn tí wọ́n ta tí ò báyàn kì í ṣe ohun tó lọ́run fẹ́ kọ́ báyàn ni. وأن ذلك كله قضاء من الله حتى هو إليه قضاء من الله دجوني يتوالى قضاء الله تبارك وتعالى كيف أقرأ في الإمام الحميدي رحمه الله تعالى ويجم بباي هنا الإيمان بالقدر يسي أعوان أعوان أفعال سنة سنة kí wọ́n wí gbólóhùn ìtìláàkù súnná alẹ́lì ìmán ìtìláàkù súnná alẹ́lì ìmán ó ti pé súnná nìyí wọ́n pè ní kíni ọ alẹ́lì ìmán eléyìí jẹ́ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ tí wọ́n yanjú ọ̀rọ̀ kejì lábẹ́ alẹ́ ìmán náà. wàá nà ìmán qawlun wa amalun yazid wa yanqus. Hmm, wàá nà ìmán qawlun wa amalun ọmọ yìí kí wọ́n fẹ́ ṣe tàrífù mọ́wàl ìmán kọ́ ló ń wà àmàlì mo ti ń jẹ́ àlè ìmán ọ̀rọ̀ ni bákan náà kì í ṣe ni ó fi hàn yí pé èèyàn rẹ̀ lọ́hùn nígbàgbọ́ ẹgbẹ́ ọ̀gàn sọ lẹ́nu lásán ṣùgbọ́n kò ní ṣiṣẹ́ ẹni tó lóun ní ìmán nísìnyí tó ń bá wọn fẹ́ràn ìpinnu ohun tí wọ́n ṣàlàyé fún gbàgbọ́ bẹ́ẹ̀ fún wọn ni tí ó bá ní bẹ́ẹ̀ fún náà tó máa ṣe kínú wọn kàn ó sì máa ṣe rere ó sọ dáadáa kó ṣe dáadáa ó sọra fún gbogbo nǹkan tó já burú létí ìmánì bá wà fún yọmọ pẹ̀lú àwọn ọba subhanahu wa ta'ala wọ́n ti pàṣẹ àwọn nǹkan yẹn ogun tó lọ́n bá pàṣẹ yẹn tí yẹn ṣe ní gbàgbọ́ ló ti sọ lódodo yóò ṣe níṣẹ́ àwọn tí ń jẹ́ ìmánu ní qawlun wa amalun ní ẹ̀ bá ti ń sọ kó sì máa ṣe yazidu wa yanqusu yazidu wa yanqusu yóò máa ṣe kíni o yóò máa lé sí ní ẹ̀ bá ń ṣe àwọn tó àti ìmánu yóò máa lé sí bí kí máa ṣe tìláwà àwọn akẹ́rùn-ún. Ah, gbogbo àwọn tó lórí ẹ̀ lẹ́yìn bá ti ń ṣe ìmánú yẹn wà sí kí ni wọ́n wà lé sí i bákan náà ọ̀yà ń kó so ó sì máa dínkù nígbà tí yẹn bá ti máa sùn yà ní ẹ̀ńsẹ̀ ah. eh, ní ẹ̀ńdẹ́sẹ̀ ìmánú yẹn wà sí kí ni wọ́n wà dínkù. ولا ينفع قول إلا بعمل ولا عمل وقول إلا بنية. إيه أني يعني قول الإيمان ọ̀rọ̀ ìgbàgbọ́ tí yẹn sọ jáde lẹ́nu kò lè wúlò lè ṣàǹfààní ilà àbí àmẹ́l àfi tí yẹn ṣiṣẹ́ láàrin inú iṣẹ́ yẹn láti pé lóòótọ́ ènìyàn sọ̀rọ̀ ìgbàgbọ́ ó sì ṣe iṣẹ́ ìgbàgbọ́ ọ̀la àmẹ́l òun bákan náà iṣẹ́ ìgbàgbọ́ ni àwọn náà lè ṣe kí náà kò lè wúlò kò lè wúlò ọkọ̀ òlónú ọ̀rọ̀ ìgbàgbọ́ náà lè wúlò ìlà bẹ̀ẹ́nì ìyá àyàfi kéèyàn ó ṣe kéré o kéèyàn dànìyàn dànìyàn ní orí rẹ̀ ó fi èyí kún bíbà ìpẹ̀lẹ́ àlàyé tí ìmáàmù Humaydi tí wọ́n ń ṣe lọ́nbí wọ́n ti padà fọ̀rọ̀ pàtàkùn láti hmm. padà máa gbọ́ yí pé ṣé ìmáàmù yẹn o ń jẹ́ ẹ̀rọ ìṣèkọ́ ọ̀dùnbẹ̀lẹ̀ kọ́lùdé ní adìẹ ọ̀sán yẹn lẹ́mìí. وقول باللسان لازم تسجد لرياهم وعمل بالأركان أو بالجوارح هذا في ريب ترى وفي سيساسي هنا إلا بنية يعني الإخلاص تو عشان قال إخلاص نية تأتي من القلب نوع كان يوتي وعلى قول وعمل ولا قول وعمل ونية إلا بالسنة اه هذا فرق عليكم أرى إيمان هي ستجرى بعدلنا يقولون لا إله إلا الله وعمل iṣẹ́ إيمان، ha di irun ha wọn ni ìyá èròǹgbà iman àfọkànsìn kéèyàn àwọn náà lè ṣàǹfààní ọ ìlà ìsọ̀nà àfi kí ẹ ṣe mú ká mùtàràbà àtúnàbí sallallahu alayhi wa sallam lórí ẹ lórí kọ́lọ̀ ẹ ti padà dín mélòó ní ẹ wọ́n ti dín mẹ́rin padà. العلامة رحمه الله تعالى قال والترحم على أصحاب محمد صلى الله عليه وآله وسلم fi máa tọrọ ìfẹ́ ọlọ́run láwọn sàábà nàbì yẹnyẹn tani wọn kò ní asọ̀hàbí àwọn ni màá lákìyà nàbì yà sallallahu alayhi wa sallam wa amana bihi wa mata ala imanihi gẹ́gẹ́ bí àtàwọn ibùn hajar al-asqalani rahimahullahu ta'ala wọ́n ti sọ wípé wàláwò tààrọ̀ dáadáa sí rí da nígbà kọjá sí wípé rí da rí da ìkónú ìsìláàmù ó kó mbẹ ó tún padà ká lò sọ́fìmà yẹn tó ti padà sára rẹ̀ gbogbo ẹni yóò tó bá ti wá jẹ́ sáájú ànábì yẹn yẹn àtàrà fẹ́mọ́ alẹ́ asuhàbí muhammadin kúlẹ̀ fún gbogbo àwọn sàádà nẹ́bí yẹn yẹn lábẹ́ ìmánu lọ́wọ́ o gbọ́dọ̀ máa ṣètò ẹ̀wọ̀n ká máa gbìn lálálá rìbìtìrìbìtì ká máa bù fáwọn sàádà nẹ́bí. torí pé àwọn sàhábà yẹn kú lọ lọ́mọ ọjọ́ òòlù ogun pátá ńlẹ̀ ní dọ́gba ogun ọlọ́ba dẹ́dà ti sàlìjánà ọlọ́sàlùkáwà ní àlùjánà fún bàtà ọlọ́run sọ pé ẹni ọ̀nà ẹ̀wọ̀ ọ̀bùlà ìfàtì ọ̀bùlà ìfàtì. عليه في وين في جهاد طبعا له بعد الفجر وبعدين تواصل يقول كلا وعد الله الحسنى موقفة لله انت سالقاني الجنة الحسنى نبنى بمعنى الجنة ها آه. فلما بالك لا يا صحابة فإن الله قال الذين جاءوا الذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان آه الله سبحانه سنسان قاوان تنوبا منه الفي أرى إفا إفا òun lọ rogun táwọn mùsùlùmí tí wọn jà tí wọn fi rí nínú àwọn ẹni tí ó gbà òun làwọn ẹni tọrọ wọn rí bá ti fẹ́ múròyìn wáyìí الذين جاءوا من بعدهم àwọn tí wọ́n dé láàrin wọn olóòna rọ́bìnrin àfihàn lánàá wọ́n dé lẹ́yìn àwọn sábẹ́ wọ́n máa sọ fọlọ́n foríjì wa o al-ikhwanina alladhina sabaquna bil iman ó sì foríjì àwọn ọmọ ìyá wa wọ́n ti ṣáájú wa pẹ̀lú ìgbàgbọ́. ala taj'al fi qulubina gíga nílẹ̀ gbìnà. má fi àdé ọkàn bú nínú àwọn àìsàn ọkàn tí máa a sọ pé bí ẹ bá lóun mọ́ lára ẹ̀yàn ọ̀bá mọ́ ní ọ̀kan ni ó sì wà ní dọ̀tí nínú náà ní àlejò lù wá náà má fi àdé ọkàn bó sí wa lẹ́mìí ká wá fi kórìíra àwọn sábà méjì ká fi lọ kó àwọn tó ń pè ní àlọ́ọ̀fìrọ̀ ni àwọn tó ń hẹ́tì àwọn sábà méjì ẹni tí ti jẹ́ fámílì ànẹ́bí báyìí ló wọ́n kórìíra rẹ̀ mọ́tò hàṣírí ayẹlẹ́ tẹ̀wá àmì falam yu'mar falam nu'mar. ilà bìrìsìkfàárì. lahum torí bẹ́ẹ̀ ọ̀sán kí kọ́lọ̀ ń pa ara bá wọ ayé àìjù kí kọ́kọ́rọ́ àforíjì káwọn sàbí lọ. kọ́mọ ń sọ̀dọ̀ ọ̀hún. kọ́mọ ń sábà hùn. ẹni wọn bá bú wọn. ọ̀sán ọ̀sán hùn. àbúkẹ́ tàbùkù wọn. أو أحدا منهم أبيك أنه ولا تابك الله وسلم فليس على سنة أنت وصلوري السنة وصلو جوانا كان في والي صلى الله عليه وسلم walaysa lahu fil fayt haqqun. èyí tí wọ́n sọlẹ̀ ẹ̀sẹ̀ ni. Hmm. irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ọrọ̀ ogun tó jẹ́ fàtàwà mùsùlùmí ẹ̀gbọ́n àwọn káfíìrì gbúrò wà báyìí lójú ogun ọjà ogun tó wọn lẹ́wọ̀n ti sàlọ̀. irú ọrọ̀ ogun fáànù ẹni tó pè é àṣàbí òní gbàmbẹ́ o. أخبرنا بذلك غير واحد عن مالك بن أنس. كيف يعني كان له فوانيرو كل ورا كم واحد عن مالك رحمه الله أو على فضله أنه قال حكم الله تعالى الفيئة أن يعلم بعد دع أقني أرائي أقني فعيا أقني فقال للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم أولا توني ومقبع أولا الفقراء أو تلك أو تمام وجاد كل يوم أموالهم أو تمام وجاد كل نضوك يبتغون فلا من الله ورضوانا àwọn yẹn dẹ̀ níyì kí ni wọ́n wá àjùlọ lọ́dọ̀ àlá àti ọ̀nà ọlọ́run ẹ̀yà ń sọ̀rọ̀ náà lọ àwọn ọ̀ṣọ́lá ń sàtìlẹ́yìn ọlọ́run àtẹ̀jíṣẹ́ rẹ̀ ọ̀là ìgbà àwọn mùsùlùmí fòònù àwọn yẹn ló ti ká ọlọ́run tó ń tẹ̀síwájú náà rẹ̀. ثم قال والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان وإذا في من بعتلا في رب عصبك على عزم ولين نعم تقبر إفانين روغم إفاني àwọn tí wọn ń sọ lẹ́yìn àwọn sàbẹ tí Ọlọ́run foríjì wa ò foríjì àwọn ọmọ ìyá wa tí wọn ti gbájú wa inú iman. Ọlọ́run àbí ọkàn ẹbú má fi fẹmi wa nípa àwọn onígbàgbọ́ òdodo Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá wa ah, aláàánú ni oníkànnì ọ. màlẹ́mú hàdà lẹ́hùn ọ̀lẹ́ ìsàmì mọ̀njú ìlàlẹ́hùn fàyè. ẹni tí ọba lè ṣerú àdúrà yìí fáwọn ọ̀sàbí ọ̀bì ọlọ́fọ̀ àìsàn ẹ̀ tọrọ àánú ọlọ́run ọba fún ọ náà bá ń pín ọ̀rọ̀ ogun ọ̀fà nígbà tó bá ṣe fáwọn là ń darí ayé hmm. <laughs> àwa là ń darí ayé àwa lọ sójú ogun tá a lọ fèsì àwọn káfíìrì gbòòrò wa báyìí mo ti da ogun tọ wọn lẹ́nu ìjọ tó bá ń pín ọ̀rọ̀ ṣe tọrọ àdúrà fún àní fún mi. bákan náà lábẹ́ òṣòlò sunna imam muhammed rahimahullah tí wọ́n ṣàlàyé fún wa ọ̀hún alqur'anu kalamullah àkọlé lánìí alqur'an kalamullah. àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ pé ó ti jẹ́ tí imam ahmed ò ti dúró lórí alqur'an kalamullah. àrùkù minhu bada'a eléyìí àwọn. imam ní kí làwọn fi kún sí tí wọ́n máa ń sọ pé alukọ̀tánù kàràmùláhì ọ̀háyòrò màkìlọ̀ nínú gbogbo á wà ilé ìhìyà wọn. wọ́n ní ó ti jẹ́ ìmáàmù ẹ̀ ṣe dúró lórí kàràmùláhì tẹ̀wá sọ pé alukọ̀tánù kàràmùláhì ẹni káwọn ní ọ̀yọ́ ọ̀gẹ́rùn àfọ́n ọ̀yọ́ màkìlọ̀ kò kò bẹ̀. làwọn náà pè ní ẹ̀dá níjà ni òfin kún pé gẹ́rù màkìlọ̀ kì í ṣẹ̀dá bẹ́ẹ̀ bá ti pé kùránì àní hmm. sàdárí mọ́ nítorí pàlù kùránì ní ìròyìn ọlọ́run ni òṣìṣẹ́ yọkù lára ọlọ́run ọ̀rọ̀ ni wọ́n máa wà títí di ìgbà tọ́lọ́run bá fẹ́ wọ́n ti já sí pọ́lọ́run ọba sùhánà ọ̀tá aláyọ̀ máa wà títí ayérayé ni kálàmùlà ó ní mo gbọ́ القرآن كلام الله ومن قال مخلوق فهو مبتدع مبتدع أنت القرآن لا يدعي ọ̀rọ̀ ọlọ́run ní àlùfáà àlùfáà ìpinnu ìjúwe rẹ̀ táwọn olùkọ́ bá fẹ́ ju ẹ̀wọ̀n ni àlùkọ́ánú ọ̀nà kàlámùlá àlùmọ́nàzàlù àlá muhammadin sallallahu alayhi wa sallam bí wàá sí pàtó jibril ọ̀rọ̀ ọlọ́run ni tí wọ́n sọ kalẹ̀ sí fún muhammad nípasẹ̀ jibril hmm? alimọ̀tò abdadu bisilawatihi náà bá ń pe báyìí á máa fi sin lọ́wọ́ ó tún wá ṣe wípé kí ni o ó tún wà ń bẹ̀ pé àwọn eh, àwọn súra rẹ̀ ń kọ́ onímọ̀ jíjà nù ó tún wá wà ń bẹ̀ pé a tún bẹ̀rẹ̀ rẹ̀ olùfàtìhá olùsọ́tò olùfàtìhá ó sì parí sí kí ni o lọ́rọ́bì náà mo ti ń jẹ́ àlùkò àmì nìyà àlùkò àmì yẹn ni yóò tọ́ bí sọ́kẹ́ ẹ̀dá ni àwọn ọmọ bẹ̀rẹ̀ aládàáda lẹ̀lẹ̀ nìyẹn. lam nasma ahadan yaqulu hada. àwọn ọ̀rẹ́ nìkan tó gbádùn tó máa ti ń sọ pé wíwé eléyìí rí ẹ̀sìn dẹ̀ yé lọ́wọ́ àpèkọ́ àlẹ́dà. eléyìí wọ́n ní imam ahmed ọ̀sẹ̀ lásìkò fitna àwọn aláṣẹ abbas nígbà yẹn tí nǹkan yẹn tó ní agbára gidi gan. ìgbà yẹn ni kódà wọ́n ti máàmù mẹ́wọ́n wọ́n ń lù wọ́n nítorí ẹ̀ nǹkan wọn yà wọ́n lò jọ حسنا سمعت سفيان يقول الإيمان قول وعمل يزيد وينقص irú bá ti wí lẹ́ẹ̀kan ni aká ní èmi tún gbọ́ àlùfáàmẹ́dì ni àwọn èmi tún gbọ́ sùfìàn nǹkan sọ pé al-iman qawlun wa amal ìrìn qawlu sùfìàn fi al-iman òun là á tún yẹjú yẹn wọ́n ní al-iman qawlun wa amal mo ti ń jẹ́ gbàgbọ́ ọ̀rọ̀ ni iṣẹ́ ni yazidu wa yanqus yọ̀sídú tọ̀á yóò máa lé sí pẹ̀lú kájọ̀lẹ̀ sọlọ́wọ́ yẹn kó só bí màtíyá yóò dẹ̀ máa dínkù bí ẹ̀ bá ti lọ mu tí ní ìsìn mọ́ ni ẹ̀ máa dínkù bí àti ẹ̀ bá ti lọ ṣe sùn náà ìpàdé tí ò ní ìjì lórí ẹ̀ tọ́lọ́ bá a sùn ní mọ́ ni yóò dínkù. kọ́dà Abdullahi ibùn Abbas ọ̀dí ọlọ́wà ni wọ́n a máa sọ fáwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ pé ìwọ́n ti bá ní ìdìyàwó ti ń gbọ́. ọ̀rẹ́ mi lọ́ bá ṣe sùn lẹ́nu yín lófin ní ibi kan mọ́ ẹ́ wọ́n fẹ́ pé ó lè lé sí àní mọ̀ bó ṣe pọ̀ kọjá ibi lọ́pọ̀ jù ó sì lè dínkù tí ò ní ibi kan mọ́ àṣírí nánà ẹ lè jẹ ó dínkù ṣùgbọ́n tó bá jẹ yàrá. ọ̀làláhùn akóhùn Ibrahim bon Uyayna. wọ́n fẹ́ pé Sufyan náà sọ wà ní Sufyan bon Uyayna láti ní Sufyan sórí rahimahumullahu ta'ala ẹni tó wá jẹ Ibrahim bon Uyayna wa sọ fún àfọwà Sufyan ibn Uyayna pé. ya aba Muhammad. wọ́n ti dẹ́ bàbá Muhammad. la taqul yanqus. ẹ mi sọ pé yóò dínkù mọ́. ọgọ́rìbà. bàbá àti sọ bínú sí ni ẹ. ọ̀ọ́lì kóòtù tí yà sọ bí. láàyèrè àìlèlà àṣẹǹtà bá gbọ́dọ̀ fìdí yé sọ bí yìí là ń pè. bàbá àdàbí àgbàlagbà ọmọ ìpè ni àjọ ti gbọ́ yìí mọ́ nìyẹn. kóòtù tí yà sọ bí. ìwọ ọmọ pínín ìyọmọ tí ń pín nìyí bala hatta la yabqa minhu shay. láti rí mo sọlẹ̀ kan hmm. bẹ́ẹ̀l hatta la yabqa minhu shay. mímọ́ ni lè dínkù fáá tí ò ní kun nọ́ọ̀tì mọ́. ẹni tẹ́ bá lọ tó sí wọn tó lóun ò sí wọn pé ìranù lóun bá lọ ilé wọn máa bá lọ. ẹ sì rí kúrò yóò máa wọ́ọ̀sì sí lójoojúmọ́ ni. àìdáyọ̀ kan ní í ṣe ó di méjì ah, ìgbà àmọ́ gbọ́pọ̀ mu tẹ́lẹ̀ ó tún ti bẹ̀rẹ̀ sí mu gbọ́ yóò ní bẹ́ẹ̀ òun ṣe bẹ̀rẹ̀ lẹ́yìn lọ́sítọ̀ lọ́jì so yóò máa wọ́n sì sí lójoojúmọ́ lójoojúmọ́ ni bàbá kan náà. àlèkìrọ́rù bí rúbìyà ti bàdàl mọ̀. ká tún wá fi díẹ̀ múlẹ̀ pé aláàrí ọlọ́run káàrí ọlọ́run ọba subhanahu wa ta'ala pẹ̀lú ojú agbárí wa bàbá nígbàgbọ́ lódodo àárí ọlọ́run pẹ̀lú ojú agbárí wa níjọ́ nínú súnà ni nínú ìgbà gbọ́dọ̀ nígbàgbọ́ sí ni kẹ́rì sì fi díẹ̀ múlẹ̀ gbọ́dọ̀ bá dẹ́ta sọ pé lílẹ̀ bí ní àṣàánú ìhùsùnà wọ́n sì yàdá gbogbo àwọn tó bá sí rere nìyí wọ́n á rí àlìhùsùnà àlìhùsùnà yẹn náà ní kí ni àlìjẹ̀nà wọ́n sì yàdá àti rírí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala lọ́n pé ó fi pa lọ́rẹ̀ lórí náà ni àjò bàtà bá tó di ní ọ̀la àti máa tẹ̀síwájú subhanaka Allahumma wa أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك أيوة.